والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته الإسلام يحارب الرشوة عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الراشي والمرتشي والرائش rọwáwò ahmed adúpẹ́ fún ọlọ́run ọba wa kí ọlọ́run àti ọlọ́ ọlọ́run kí ọba anábíwá muhammad àfi títóbi ọlọ́run ọba àfi bí ọlọ́run ẹnu tí a kítan ọlọ́mọṣẹ́ ìgbà lẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa àdúrà wa ọlọ́mọṣẹ́ ìdíkọ́gbà àdúrà wa lápapọ̀ àdúrà wa ní ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́mọṣẹ́ ìgbà lọ́wọ́ wa ọlá agbára ọlọ́run ọba wa ẹ̀sìn islam nínú àwọn nǹkan tí ọwọ́ ajá lógun nínú àwọn nǹkan tí Islam ò fẹ́ kó máa ṣẹlẹ̀ láwùjọ wa òun náà ni ìtọ́ wa akhadhu rishwa ká máa gba owó ẹ̀yìn àbí ká máa fún yàn ní owó ẹ̀yìn kí ni wọ́n ń pè ní àríṣíwá ní wọ́n ń pè ní owó ẹ̀yìn òun náà ni ọ̀kan nínú tí máa ń bá àwùjọ jẹ́ òun náà ni ká mú owó ká wá fún ẹnìkan níta lẹ́tọ̀ sí níta lẹ́tọ̀ sí ká wá gbé fún wa kọ́mọ wá jẹ́ àbòsí fún ẹlòmíì tóun lẹ́tọ̀ sí nǹkan tá a mọ̀ pé kí ni ìyá lẹ́tọ̀ sí àbí kíní yìí kò tí kàn wá àbí kíní ìyàwó ká ní tí a wá fowó tá fún a fi owó a wá fi gba ẹ̀tọ́ tí ì ṣe ẹ̀tọ́ wa a fi gbà á ẹni tó lẹ̀tọ́ wọn wá fún lẹ́tọ́ rẹ̀ eléyìí láì ní tètè máa ka aya àti hadith gbogbo a mọ̀ pé aburú ní lérí ilẹ̀ ọlọ́run ìsìn máa ń ba àwùjọ jẹ́ ìsìn máa ń fa ọ̀tá àtọ̀tẹ̀ àti wàhálà láàrin àwọn ọmọ èèyàn anabuwa muhammad sallallahu alayhi wa sallam afawa thawban wọn ni anabi jókòó njọ́ kan anabi ni ah la'anallahu anabi ni la'anallahu arrashiya والمرتشية warraisha أنا ni الله ọba kò ní ṣàánú gbogbo ẹni tí bá máa ń fúnyàn ní owó ẹ̀yìn walimurtashiya ọlọ́run ò ní ṣàánú ẹni tí máa ń gbà á warraisha ọlọ́run ò ní ṣàánú ẹni tí ń bẹ láàrin àwọn méjèèjì tí báyà ẹnìyẹn òun ló intermediary láàrin wọn òun ní gba owó lọ́wọ́ ẹni tó fẹ́ sanwó ẹ̀yìn òun náà wà lọ́lẹ̀ fún ẹni tó fẹ́ gba owó ẹ̀yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta àtẹni tí ń gbà àtẹni tí wọ́n fi rán àtẹni tí ń fún yàn anábìíní láàánàlá ọlọ́mọ làánà wa inú èdè Lárúbáwá tó ti fẹ́ di Yorùbá òun náà ni làánà tó bá ní ọlọ́run làánà rẹ̀ ní tí wọ́n sọ ni pé ọlọ́run ó bínú sí ọ ànábì ni ọlọ́run ọba wa lókè sánmà yọ gbàgbé àwọn kan nínú àánú rẹ̀ kò ní sànù àwọn náà làwọn mẹ́tẹ̀ẹ̀ta ta dárúkọ yìí eléyìí ẹ̀ṣẹ̀ kan tó gba ojúmọ́ ní àwùjọ ni tọ́pọ̀lọpọ̀ wa ti àká sí òun náà ni ká máa fi owó wọ́n á máa pè ní ẹsẹ̀ nígbà míì wọ́n á ní wọ́n lu ẹsẹ̀ ni ẹsẹ̀ lílò ó lè jẹ́ pẹ̀lú gbajúmọ̀ ó lè jẹ́ pẹ̀lú mímáyà tó bá jẹ́ ọ̀nà tó dáa oye èèyàn fi gbajúmọ̀ rẹ̀ ó fi báyàn wáṣẹ́ èèyàn fi gbajúmọ̀ rẹ̀ ó fi yànyàn kó lẹ́wọ̀n ẹni tí ọ̀sẹ̀ tí ó rò tí wọ́n fi sẹ́wọ̀n sẹ́wọ̀n pé ó lo gbajúmọ̀ nìyẹn eléyìí onápin ṣàfáà onítọ̀wọ́n gbalada lérí ẹni tí ọ̀sánú yẹn ẹsẹ̀ yìí tí wọ́n á tún máa lo ẹsẹ̀ wọ́n máa lò ó fún kéèyàn ó fún yàn ní ríṣùà ipe a wọ́n ti lo ẹsẹ̀ débẹ̀ yẹn ni òun náà ni owó tí wọ́n ń pè ní ríṣùà gan ni pé ká mú owó báyìí ká wá fi gba ẹ̀tọ́ tí ì ṣe ẹ̀tọ́ wa eléyà máa ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn adájọ́ àwọn tí wọ́n ń dájọ́ àbáwọn tí wọ́n ń parí aáwọ̀ kan bóyá lérí ilẹ̀ àbí lérí property àbí lérí business ẹni tí ń dájọ́ yìí ó ti mọ̀ pé ẹni yìí òun ni ó lẹ́tọ̀ọ́ yìí àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí nǹkan yẹn àwọn èèyàn wà gbowó lọ lẹ́yìn tí wọ́n bá ti wá fún lówó yóò wá gbẹ̀bí fọláre yóò gbáre fún ẹlẹ́bi owó tí adájọ́ yìí gbà yìí òun ni wọ́n ń pè ní rishwa ṣe mọ̀ pé láyé tí kàdísì rárá gbogbo àná àti mọ̀ pé ẹni bá lè fowó gbẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ kò lè jẹ́ni tọ́lọ́run fẹ́ràn àwọn àǹfààní tí bá ń gbajúmọ̀ láwùjọ táwọn èèyàn ń ṣe ká má kà sí pé ẹni bá lówó náà ní ọ̀gá wọ́n fọwọ́ lágbá lójú ni àwọn afáàní ẹni bá fọwọ́ lágbá yàn lójú ọlọ́run ní náà lẹ̀ eléyà máa ṣẹlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n bá ń ṣe exam wáyé láwọn high institutions even secondary school ń gbà míì kọ́dà yín ti ń ṣẹlẹ̀ ní primary school tí òbí kan ó kàn pé ọ̀kan ní àwọn tíṣà àti lẹ́kítọ́rà yìí pé ẹsẹ̀ dà kántì ń sinmi ọmọ yẹn mo fẹ́ kí kọ́pàs tíṣà yìí àbí lẹ́kítọ́rà yìí yóò gba owó ọmọ tẹ́yẹ kọ́ gba ipò kínní yóò gbé sí ipò kẹfà yóò wá mú ọmọ bàbá olówó tó wà ní eh, twenty something yóò wá fún nípò kínní ṣé àmọ́ pé ọmọ kò lẹ́tọ̀ọ́ sí i kí ló gbé débẹ̀ jama rishwa owó ẹ̀yìn wọ́n ní máa ń ṣẹlẹ̀ lérí admission a ti mọ̀ pé admission afẹ́gbọ́mọ sí yunifásitì sínsìn ẹ̀ kí wọ́n kó pépà wọn wá exam tí wọ́n bá ṣe ní ó jẹ́ ọmọ ọmọ tá a gbà ọ̀tá ọmọ tá a ní ṣe kínní láà ní gbà kẹ́nìkan wá pé torí pé òun lówó kọ́ wá mú owó lọ lè fún àwọn bóyá vc ni bóyá àwọn mínà tán wà ní ayé institutions ni kọ́ wá lòlẹ́ fún wọn lówó lẹ́yìn ipe ẹ bá yìí ní admission ṣe mọ̀ pé pépà rẹ̀ ò pé ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa kọ́dà yìí máa ń ṣẹlẹ̀ nígbà míì kọjá pé ọ̀dà alhamdulillah gbogbo wọn ní pépà wọn pé pépà wọn pé rìsọ́ọ̀tì wọn dáa àmọ́ skul ni ó mú ẹni tó bá ṣe kí ni tó bá wò kẹ́nìkan wá mú owó lẹ lẹ́yìn pé bẹ́ẹ̀ bá mú yàn ọmọ mi lẹ́sẹ̀ kínní ni ẹ mú wọ́n sì ti ń gbowó sí báyìí ló sì pọ̀ ọkọ̀ tàwọn tọ̀hún náà rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọmọ tí ọlọ́run fún ní gbìyànjú tọ́kàwé ọwá jòkó lé olódo tó wọn ọ̀dá kan mọ̀ tí wọ́n fi owó tí wọ́n fi ṣe kínní tí wọ́n fi ra admission fún òun bẹ̀rẹ̀ sí lọ school ẹ dákun eléyìí láì tí kàdísì ṣe ní máa tó àwùjọ sí jama àwọn afáà ní ẹ̀ṣẹ̀ ni o ní máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń wà ní ibodè ìlú àwọn customs ẹrù òfin àwọn nǹkan tí wọ́n pa wálé àti wọ́n bá ń gbé wọlé wọ́n sì gbowó lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ ta wọ́n sì ní ká máa wọ̀lú. ẹ̀tọ́ tiwa ní ká jẹ ń tọ́da wọ́n wá ṣàbòsí fún wa nítorí kíni torí owó ẹ̀yìn wọ́n wá import tí ọ̀dà wá fún wa láìpẹ́ yìí nìkan sọ̀rọ̀ nípa àwọn tírélà kan tí wọ́n fẹ́ fi kó tọ́kí wá sínú lóyìn gbogbo tọ́kí ń pátá ló ti bàjẹ́ àwọn náà sì mọ̀ pé ó ti bàjẹ́ àwọn ẹja ta fún wọn èyí tó bá ní kánsà kó ní kánsà èyí tó bá ní àárẹ̀ kọ́lá rẹ̀ wọ́n sá máa jẹ́ àwọn kọ́sítọ̀mù wa mú àwọn tawí wọn níta ń kó wọ̀lú yọ̀dà wọn lọ lè wọn gbà lọ́wọ́ wọn wọn lọ lè rí mọ́nu ilẹ̀ wọn gbẹ́lẹ̀ wọn rí mọ́bẹ̀ àwọn ọmọ nàìjíríà sì tún lọ lẹ́yìn wọ́n tún lọ lè wù lẹ́yìn ìjọ mẹ́rin wọ́n tún wọ́n ń páàkì tún ta wọlé fáwọn yìí tọ́ ọlọ́run kó ṣàánú wa jẹ́ wọn kọ́sítọ̀mù mi tọ́ wá gbọ́ owó tọ́wá ní ẹ máa kó lọ iṣẹ́ tóun ṣe tóun nìyẹn owó ẹ̀yìn tó gbà ní ìjọba ọmọ sí ìjà ń pè lówó ẹ̀yìn nù ní máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ́fíìsì ńgbà míì ipò ẹ̀dá kan fáìlì mi wà lórí tébù yín bẹ́ẹ̀ yẹn o a sì mọ̀ pé ìlẹ̀ wà ń bẹ̀ ẹ̀ máa ṣẹ́ni owó kan sí ń sìn ẹ yọ fáìlì mi nísàlẹ̀ ẹ gbé sí òkè kí wọ́n lè bá tètè yanjú ọ̀rọ̀ títèmi kí ni wọ́n ń pè yín jẹma owó ẹ̀yìn kọ́lọ́mọsẹ̀ sànù wa mo lọ sí iléeṣẹ́ kan láìpẹ́ mo lè yanjú ọ̀rọ̀ kan ẹni tó wà ń bẹ̀ ní àwọn ọmọ aṣẹ́ tó wà ń bẹ̀ ń dá àwọn èèyàn lóhùn ọ̀gá títí ẹ̀ ọmọ mi rí bọ̀tẹ̀mí ọmọ pọ́mọ mi ni wọ́n náwó sí mi pé kébì ọmọ bọ̀ wá síwájú. Si àwọn kan ti débẹ̀ látago mẹ́sàn èmi débẹ̀ látago méjìlá wọ́n wá ní kí lọ́sẹ̀lẹ̀ ó ní kí sáà máa bọ̀ mo ti máa tọ́ fẹ́ ṣe ọ fẹ́ gbẹ̀bí fún aláre nítorí pé ọmọ èmi ọ fẹ́ gbé síwájú kí n bá tètè kú mbẹ èmi mọ káyìn débẹ̀ èmi ní wàá tètè kú mbẹ nítorí kí ni jama wọ́n ní kò ní sọ̀rọ̀ ní sàǹtàlà ń dà torí tí ń ṣe yìí tí wọ́n máa ń ṣe fún bàbá olówó ni ọkàn òwò pété ẹrú ọlọ́wọ́n bá àfáà yìí ni tó oye olówó débẹ̀ lágùn mẹ́sàn-án àwọn kan tó bẹ́ẹ̀ mẹ́ẹ̀ lágùn mẹ́rin àbọ̀ yóò sì fún ẹnìkan lówó òun sì gbé fáìlì ẹ̀ síwájú òun sì yanjú ọ̀rẹ́ òun sì máa lọ ẹni débẹ̀ látàárọ̀ tẹnìkan wá débẹ̀ lágùn méjìlá tó kún mi lágùn méjìlá àbọ̀ àtẹni débẹ̀ látàárọ̀ kí ló dé tọrọ rẹ tètè yá torí kíni torí owó ẹ̀yìn lẹ́tà tá a padà wá pàdé lọ́wọ́ ni kọ́ládé òṣàṣì mo sì ń pè yín mo ní à ah, yín tó ń pè mí sí ni òye yín dé yẹn bú lọ́dọ̀ ọlọ́run yín tún dé yẹn bú lọ́dọ̀ àwọn tájọ sí kíni tájọ tò síbí nítorí pé àwọn ni wọ́n kọ́kọ́ dé beauty of Islam ni kọ́ wá débẹ̀ kan sí ni I know them mọ́mọ́ wọn ọmọ mi náà àwa ṣe pápá àpá wa kó ń bẹ̀ àwọn máa pò sí pé àfẹ́ burúkú yẹn ẹ̀rí Islam àwa la polówó Islam pẹ̀lú wàwà àwa la máa polówó Islam pẹ̀lú àwọn àkíyèsí wa kọ́lọ́mọ́sá ẹ̀ ṣàánú wa àwọn àfa wa wọ́n ní ẹ̀rí ẹ̀ṣẹ̀ lílò yìí tá a máa ń pè ní ríṣíwà owó ẹ̀yìn yìí ó ti kó ẹrù òfin ó sì yẹ kọ́lọ́pàá mú ọ torí o ti jẹ̀bi àwọn gbé ẹwà ẹwà mi ẹwà mi pé wọn ò tí ì béèrè owó gan tó wọ́n kan ti ń yọ owó jáde ó sì mọ̀ pé ẹrù tó kó yìí oyè yọ bà táyà rẹ jẹ́ nígbà táyà bá fọ́ lérí eré ẹ dákun sí gbogbo èrè tó fẹ́ jẹ lérí ẹrù gan sọ lérí jẹ́mẹ́ àmọ́ ẹ má wọlé ẹ má wọlé àwọn ọlọ́pàá àtúmọ̀tá fún wọn ẹni bá ń fún yàn lówó àbẹ̀tẹ́lẹ̀ àwọn afáàní anabi ni ọlọ́run ló ṣépele o ẹ dákun torí ọlọ́run ẹ má jẹ́ aṣọ di àṣà èyí tó ti gbajúmọ̀ ìpè owó ní ọ̀jẹ̀ ah ẹ máa ń jẹ nǹkan mí náà o èyí sọ owó nìkan o àwọn afáàní tawa'ada allahu subhanahu wa ta'ala ọlọ́run bá ti lérí fún gbogbo ẹni tó bá jẹ́ hakiman bóyá jẹ́ adarí ni aw amiran àbọ̀jẹ́ Ah, ẹni tí a fi ṣe alákòóso ibì kan tó jẹ́ pé agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ kó máa wá gba owó lọ́wọ́ àwọn èèyàn kó wá jẹ́ pé owó yìí òun ni yóò fi dun ẹlẹ́tọ̀ lẹ́tọ̀ rẹ̀ yóò wá jẹ́ pé yóò máa fi owó yìí tọ́gbà yìí yóò fi ṣe àbòsí wọ́n lẹ́ni tí bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní tí ń ṣe ẹ̀ṣẹ̀ ńlá o fahuwa murtakibul alkebira ó ti ń ṣe ọlọ́run ọba ní tí ń ṣe yẹn kò lẹ́tọ̀ sí i wọ́n ní kọ́dà ń gbà míì tí wọ́n bá bùyàn lẹ́bùn lápèjúwe ọ̀fẹ́ yanjú ọ̀rọ̀ àwọn èèyàn méjì kan bóyá wọ́n ń jà wọ́n máa ń bùn wọn lẹ́bùn tẹ́lẹ̀ kó tó di pé àwọn méjì ń jà wọ́n á bọ̀ wá parí ìjà lẹ́nìkan bá di provision lọ́wọ́ lọ́wọ́ gbé kalẹ̀ ipe àtidé o ẹnìkejì wọlé òun mú kankan lọ́wọ́ wọ́n ní sọ̀rọ̀ pé máa bọ̀ ní provision yẹn tẹ́lẹ̀ wọ́n ní níjọ́ ni má gbà á wọ́n ó ní káwọn ọmọ rẹ̀ gbé ọmọ rẹ̀ àti ọkọ rẹ̀ àbí wọn àti ìyàwó ẹ̀ wọ́n ní ìjà ìyàwó sì mọ̀ pé òun ti jẹ̀bi lọ́ba ara gbogbo nǹkan dání wọ́n ní má gbẹ̀bùn pé ẹ fi sọ́wọ́ ná ẹ jẹ́ àyànjú ọ̀rọ̀ nítorí pé wọ́n ní nítorí pé ọmọ èèyàn tá a bá ti bùn ní nǹkan ẹ̀mí rẹ̀ ọ̀rọ̀ yóò wá fẹ́ tó bá ti wá rọ̀ tí nǹkan bá ti rọ̀ bóyá ni ó ṣe yóò fi síbi tí wọ́n bá fẹ́ kó fi sí wọ́n ní lásìkò yẹn wọ́n ní irú ẹ̀bùn yẹn kéèyàn má ṣe kínni kéèyàn má gbà á ipe ọmọ ìyá fowó rẹ̀ sọ wọn náà fowó rẹ̀ já yanjú ọ̀rọ̀ tó bá dìgbà mi ẹ ṣáà já yanjú tí ń bẹ́ ńlẹ̀ ní ó jẹ́ kó rọ́rọ̀ yanjú èèyàn fi ní sàbòsí wọ́n lànà bí wàá ṣépè láwọn mẹ́ta fàdáfẹ́ òrìṣíwá ẹni tí ń mu lápò tí ń fún yàn mọ̀lẹ́hún wàwáṣítọ́tùhá wàwáṣítọ́tùhá mal'un ẹni tó wà láàrin àwọn méjèèjì tí ń bá wọn gbà ọlọ́wọ́n bá ń bínú sóhun náà dhalika li annaha tufsidul qulub wọ́n ní torí pé ìmọ̀ gba owó ẹ̀yìn ìmọ̀ ń ba ọkàn jẹ́ ni ìmọ̀ ń dá ọ̀tá àti ọ̀tẹ̀ láàrin àwọn ọmọ èèyàn watuzidu dhulm yóò jẹ́ kábùsì ó tún máa wá pọ̀ sí i gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn jọ́ọ̀jì àwọn àwọn adájọ́ tí wọ́n mú lórílẹ̀‐èdè yìí ẹ mọ̀ pé àwọn gangan ni wọ́n ran àwọn olè yẹn lọ́wọ́ ṣé ẹ mọ̀ pé téèyàn bá ti mọ̀ pé téèyàn bá ti gbé owó ìlú tí wọ́n bá ti gbá mi mú ìyà báyìí ni wọ́n fi jẹ mí kò sì sádájọ́ kan tí ó pọ̀n lẹ́yìn mi kò sí lọ́ọ̀yà kan tí ó ṣe kí ni tí ó bá kì mí àti kówó yẹn yóò nira fún amágbó ti mọ̀ pé à bí n bá ti gbé lọ́ọ̀yà ọgbà tiẹ̀ yóò sì kún ẹnu dáadáa yóò yẹ lè pákéjì rọ́ọ̀ lẹ́yìn náà george náà gba tiẹ̀ àyà ò ní ka olè ẹ̀rù ò ní ba olè láti jalè nítorí àwọn tí wọ́n dájọ́ olè náà kí làwọn náà jama olè ńlọ́fà tó fi jẹ́ pé àìsí dájọ́ òdodo ó kún tó jẹ́ kíyàwó máa ṣe kíní kíyàwó máa jẹ wá lórílẹ̀‐èdè láwọn ìlú ẹ̀sìn kọ́dà àwọn ìlú mi gan tí yóò ṣèlú ẹ̀sìn bẹ́ẹ̀ bá kó owó tó bá ti kọjá agbára kò sẹ́ni ó lè bẹ̀ẹ́ kò sẹ́ni ó lè bẹ̀ wọ́n tí mo fi ní dájọ́ ọ̀yà fún ìmí ẹ̀wọ̀n gbére ìmí nǹkan wọ́n pa ni ibi eléyìí ibi tó kówó dé kò yẹ kó wà láyé. wọ́n wá ń bá àwọn owó tó di di Benin Republic tó lè fi ṣe bọ́jẹ́tì wọ́n wá ń bá lọ́wọ́ jọ́ọ̀jì kan ní Nàìjíríà mi Benin Togo owó tó ń fi ṣe bọ́jẹ́tì ó sì fún the whole year ó sì wà lọ́wọ́ jọ́ọ̀jì kan lédè wa kò sí ní tọ́fà ìjẹkújẹ yìí náà ọ̀rọ̀ rí ṣèwà tá à ń sọ yìí náà kálukú náà ni ó ti ní aláàtì ti fi ń gba tiẹ̀ nídìí bẹ́ẹ̀ àwa tá à ń bọ̀ tá à ń gbọ́ ẹ ká yí padà orílẹ̀-èdè ò lè da àfi tí a bá túnra wa ṣe nínú àwọn kan tí máa ń bẹ orílẹ̀-èdè jẹ́ òun náà ni owó ẹ̀yìn wàtútùmí sùn màálìmọ̀ àdáàlà fil umma wọ́n ní tí owó ẹ̀yìn bá ti pọ̀jù láwùjọ kò ní sí déédéé mọ́ wọ́n kàn máa ṣàbòsí fúnra wa ni wọ́n lẹ́ni tí wọ́n ti ń gbowó ẹ̀yìn wọ́n ní ọkàn rẹ̀ ó le ẹ̀mí rẹ̀ ó di kò ní ṣiṣẹ́ bútù lè ṣe owó sàní. àwọn bá wa nígbà míì àwọn ẹlòmíì tí ọ̀gbọ́ èdè wọ́n mọ̀ wá pé owó ẹ̀yìn ní rìbá ìpè wọn ẹ máa gbọ́ nínú ìròyìn wọ́n ní wọ́n gba àwọn adájọ́ wọ́n gba rìbá àwọn kìnnì kan wọ́n gba rìbá ní tí wọ́n rìbá sí lówó ẹ̀yìn wọ́n ní rìbá àtòwó ẹ̀yìn ọ̀jọ́ra wọn ríṣíwà lówó ẹ̀yìn rìbá owó ìlénu rìbá ni owó èlé owó tí wọ́n fi lé owó tó yá eléyìí náà ẹ̀ṣẹ̀ ńlá lòun náà àtẹni tí ń yá àyàn lówó èlé àtẹni tí ń gba nítorí pé ìmọ̀ yá àyàn lówó èlé àti máa gba èlé lérí owó ìmọ̀ ń ṣàkóbá fún ni tálíkà tí bí n padì yà ń jẹ tó ní kọ yá àwọn lọ́dọ̀ thousand tó wá ní yóò fi san one twenty wọ́n bá wá lówó kò ní wá bọ̀ ó tún dìkún sí rẹ̀ náà àmọ́ lápẹ́ ara rẹ̀ ń gbóná gbà ní ó nídìí owó ibi ń pa yóò wá rojú gbà wọ́n bá gbà tán yóò wá lọ ní problem rìbá ni owó owó èlé nìyẹn ríṣíwà léde lárúbáwá ni wọ́n ń pè ní owó kínní owó ẹ̀yìn wọ́n máa ń pè lówó kọ́bẹ́ngbà mi wọ́n máa ń ní ẹ́ abẹ́tẹ́lẹ̀ náà ó wá bẹ̀ tẹ́lẹ̀ ẹ rí i pé wọ́n sábà mú fúnyàn ní lọ́sàn-án gan báyà bí níta lábẹ́ ilẹ̀ náà ni pé ẹ bá fẹ́ ra obì ẹ obì náà ni wọ́n fẹ́ ra àmọ́ obì kọ ọtí ẹ bá fi ẹ bá fẹ́ ra káàdì Allahu Akbar ọfẹ ẹ fẹ́ gbọ́jà àwọn ẹjọ́ tó ọwọ́n pẹ nìkan nínú ilé pé mísàlágbájá yọjú sí mi bí mo wà ń tàn bí àyà gbàgbà àyà sáré báyìí lódò ẹrù mi nítorí sin kò ní dùn máwọn tẹ́jọ́ wà ń bẹ̀ ìjọba sì ti máa dá wàhálà alẹ́ láwùjọ ẹ̀sìn gbégi lé ipe ọ̀dà kádàkùn torí tọ́lọ́wọ́n bá wa pé owó ẹ̀yìn ká má fi ṣe ìwà o ẹ nítorí pé tí wọ́n bá ti ní ọlọ́run ṣépè léèyàn lérí ẹ̀ èèyàn lè ṣe kó jèrè bọ́ bẹ́ẹ̀ àwa bẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sẹ̀ ṣàánú wa gbogbo ẹ̀tọ́ wa àbẹ̀lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ọlọ́mọ́sàfilé wa lọ́wọ́ ẹ̀tọ́ lẹ́tọ́ ọlọ́mọ́fisẹ́mi wa láti máa jẹ́ kọ́lọ́mọba aláà kọ́mọ sí wa lálábòsí fáwọn yẹn kọ́lọ́mọ fi wá dà lóru àwọn eléré wa ọlọ́mọsàbà ni tọ́ wọn sọ́nà gbogbo àwọn adájọ́ wa ọlọ́mọsàbà ni tọ́ wọn sọ́nà gbogbo àwọn afa àwọn afa wa pásítọ̀ ọlọ́mọba tọ́ wọn náà sọ́nà gbogbo àwọn tá a wí náà ni wọ́n ń darí ìlú pírẹsidẹ́ǹtì àwọn sínétọ̀ àwọn gọ́fúnà àwọn jọ́ọ̀jì àwọn adarí gbogbo àwọn tí wọ́n àwọn adájọ́ eh, àwọn pásítọ̀ eh, àwọn pásítọ̀ wọn bá pásítọ̀ òun náà ti gba tiẹ̀ ó ti kó mbẹ́ kò sí wáàsí àfa náà ti ka yàsí àti ìdàlélù òun náà ti kó mbẹ́ kò àrùn tí ń sàwọn eléré wa kìí sàrùn kánsà nìkan àti sírókì àrùn ẹ̀mí spiritual disease àrùn ẹ̀mí ẹ̀mí yẹn tí ọba tí ọba ti látúnṣe kò lè sàtúnṣe nínú ìwà wọn àti ìdarí ìlú bóò láti wá tún ẹ̀mí yẹn ṣe ọ̀ya àbá àmà sùn bó láti tún ẹ̀mí yẹn sí àmọ̀ sí wá sí fún ọ alájí bò ní torí tẹ̀mí ọba ti gba tuntun ṣe kò lè sáànú mbẹ kọ̀ wá sí tó lè tún ẹ̀mí ṣe tó ju ọ̀rọ̀ ọlọ́run lọ ta ni ọ̀wá sọ gbogbo àwọn eléré wa wọn lẹ́mìí o ní bá kó wọn síbì kan fún bí ọgbọ̀n ọjọ́ tí wọn wá pe àwọn àfẹ́sìn ọyẹ àwọn àfẹ́sìn yìí sáwọn afọ́njálàbí o àwọn àfẹ́sìn tí wọ́n wà nítorí ọlọ́run tí wọ́n sì kúrò ní torí ọlọ́run ká máa bá ní bá wọn sọ̀rọ̀ wọn ò tó bẹ́ẹ̀ nítorí pé kò sí àǹfààní fún wọn láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run má lọ mọ́sálásí jàmọ́ ọkàn wà ń bẹ̀ náà ni bí ọmọ wago lẹ́mẹ̀wá ni pé ó tó báyìí ti ń pẹ́ àwọn lè parí mítìn olè náà lọ́fẹ́ lè jàǹbẹ́ kò sí kankan nídìí bẹ́ẹ̀ kọ́lọ́n wọlé àná kọ́ bá tún ẹ̀mí wọn sí kọ́lọ́n tún ẹ̀mí tiwa náà sí gbogbo ibi tá a kù sí kọ́lọ́n mọ́sálásí àtúnṣe wa.